fọ́nrán yẹn kẹ́ kí ààyè gbà á kẹ́ kí ààyè gbà á ẹ̀ wọ́n rò pé nítòótọ́ ohun tó ń sọ yẹn ó mọ oúnjẹ ohun tẹ́ pé ó ṣe kókó ṣùgbọ́n mo tún rò pé ní ọ̀pọ̀ ìgbà gan tó bá sọ nípa àmójútó àmójútó yìí ká má fi dídá ìjọba nìkan hmm. lọ́nà wo lọ́nà tó ìfẹ́ ká fi dídá ìjọba nìkan pé àwọn òbí tí a ní àwọn ọmọ ńlé hmm. a fún ọ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti máa ní ààyè láti máa ní access sí internet ǹjẹ́ à ń monitor nǹkan tó ń ṣe lórí internet ọ̀hún. Hmm. ibo gan ṣé òbí tó ti lọ sí ibi iṣẹ́ láti àárọ̀ tó ti wá jíjẹ mímu lọ ló ti máa máa ṣọ́ pé ok ká ní pé ó dáa pé àwọn òbí yẹn hmm. wọ́n wá mọ́nítọ̀ wọ́n ń ṣàmójútó nǹkan táwọn ọmọ wọn ń ṣe lórí ẹ̀rọ ayélujára wọ́n ń ṣe ṣé wọ́n máa tẹ̀lé irú ọmọ bẹ́ẹ̀ yẹn lọ sí iléèwé pé tó ẹ̀yìn ọmọ mi o iléèwé gíga ló ń lọ yìí o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ o ṣé ẹ̀yìn ṣé mo irú òbí bẹ́ẹ̀ ṣó máa wà ń bẹ̀ ṣó máa mọ nǹkan tó ń tẹ̀ àbí ṣó fẹ́ fi ọlọ́pàá aṣọ. gẹ́gẹ́ bí ohun tí mo ṣe gbìyànjú sọ ni pé wọ́n hmm. pe a máa sọ pé ó ní iye ọjọ́ orí tí ó gbọ́dọ̀ ṣe some certain age ó hmm. kẹ̀ ká mú láti bí ọjọ́ orí láti ọmọ ọdún mẹ́jọ sí ọmọ ọdún mẹ́tàdínlógún hmm. ok bírú àmọ́ ẹ nísìn mo ṣò pé àwọn míì ṣì lè láǹfààní at least tó bá wà níbi mẹ́tàdínlógún ṣì lè láǹfààní láti wà ní under òbí ẹ bírú àpẹẹrẹ ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ok òun ti ń ṣe gbogbo ẹ ẹ gbìyànjú láti ẹ̀rọ bá ń sọ tí mò ń fọn iye kí ló fi ń ṣe àǹfààní wo ló fi ń try sí láti fi mọ̀ mọ̀ pé a sọ nígbà kan pé gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ ó ní àwọn application kan ẹni tó lè ṣe wọn láǹfààní mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lèmi ó ń gbogbo àkókò tó ní lórí ẹ̀rọ ayélujára ni nádà kí ó ṣe kí ni kó bá àwọn ọ̀rẹ́ kó bá àwọn sọ máa ṣe gbogbo ẹ̀ dáńtò tó ṣùgbọ́n ẹlòmíì àwọn nǹkan tó yẹ kó lè ṣe láǹfààní kò ń kọ bí ara sí. àmọ́ sori tó bá jẹ́ pé èmi ni irú òbí yẹn nǹkan tí màá ṣe ni wípé tí bá mọ̀ pé tọ ọmọ mi fẹ́ máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó fẹ́ máa fi ṣiṣẹ́ ó fẹ́ máa fi ṣe iṣẹ́ àmúrelé ó mọ nǹkan tí màá ṣe. Mm. mi ní mi ò ní ra fóònù fún irú ọmọ bẹ́ẹ̀ o màá rà á fún àmọ́ iṣẹ́ àmúrelé nìkan ló máa fi ṣe tó bá ti fi ṣe iṣẹ́ àmúrelé yẹn màá dẹ̀ tún gbà padà lọ́wọ́ ẹ̀ màá dẹ̀ dé inú ibi tí wọ́n á fi pamọ́ sí. ó dìgbà tó bá tó ka ìwé mẹ́fà mẹ́fà mẹ́fà tó bá tó kà á tán ìná tó ṣẹ̀ṣẹ̀ ni pé ó dá lágbájá pàmẹ́dò gbà ó ní ẹ̀tọ́ láti lè rẹ̀ ìgbà. ẹ ní tòótọ́ ọ̀rọ̀ tó sọ yìí ó dáa o ṣùgbọ́n fẹ́ kó wọ́n ti pé o nígbà kan lórílẹ̀ nàìjíríà táwa yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ńgbà yẹn ó lójú àwọn tó ń lò. ẹ̀hún náà la ṣe ń sọ wípé. jẹ́ kí mamúlẹ̀ kọ̀ọ̀kan